وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أيها الإخوة السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba àtúndúpẹ́ fún ọlọ́run ní ẹ̀kan sí àtọrọ ìkẹ́ àti ìgẹ́ rẹ̀ fún ànábíwá muhammad sallallahu alayhi wa sallam àwọn ará ilé rẹ̀ àwọn ati àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run orí ajẹ́jẹ́ tán rẹ̀ kó mọ bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan wa gbé títí láéláé lẹ́yìn ìgbà tí afọpẹ́ fún ọlọ́run ọba tí ó tó ọpẹ́ gbà ọlọ́run ọba nínú títóbi rẹ̀ àwọn olùkọ́ wa àwọn àfọ́ àpadà sí aburú ọlọ́run kó mọ̀ fi kàn wọ́n ó bẹ̀rẹ̀ níbi tí ó gbé bẹ̀rẹ̀ títí tó fi débi tó délé ní àbẹ̀lọ́wọ́n ọba tóbi rẹ̀ àkíyèsí ọlọ́run ọlọ́run má kakó lẹ́rí wọn àwọn tó ti bọ́ sálì kìyàmà ọlọ́run kó bá foríjì wọn àwọn òbí tí wọ́n bí wa ọlọ́run ọba má fòrò wọn àwọn tí ń bẹ láyé àwọn tó ti bọ́ sálì kìyàmà ọlọ́run má ṣe àṣàánú gbogbo wọn àwa àbẹ̀ ọlọ́run ọba ní tóbi rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run jẹ́ ká láṣepẹ́ dáadáa lójú ọ̀nà tọ́lọ́run bi rahmatihi ya arhamar rahimin níbi tí a bá tafsir wa dé lánàá òun náà ni àwọn àyè tí nínú suratul an'am ní suratul a'raf quran orí keje aya kejìlá sí kẹtàlá ibi tí a bá sí kẹẹ̀ẹ́dógún sí kódà àti dé àyà 17 àyà 17 láti dúró àyà kẹtàdínlógún ìbẹ̀rẹ̀ àti dúró lánàá ọlọ́run ọba ọba dẹ́dá ó tú àṣírí èṣù fún wa ọlọ́run jẹ́ ká mọ ìpìlẹ̀ èṣù bóò ni èṣù ṣe bẹ̀rẹ̀ bóò ni èṣù ṣe di ẹni tọ́lọ́run ọba bínú sí ẹ̀ṣẹ̀ wo ni èṣù ṣẹ̀ kí ni ipa tí ìgbéraga tó kó nínú ìgbésí ayé èṣù tó fi sọ dẹni ègbé abẹ́lọ́wọ́n bá ń tóbi rẹ̀ ọlọ́run kó má sọ wá dẹni ègbé o ìgbà tọ́lọ́run ọba bínú sí èṣù ìlérí tésù ṣe ẹ̀jẹ́ tó jẹ́ lérí pé òun ó sì ọmọ ànábì Adam lọ́nà níwájú lẹ́yìn lẹ́gbẹ̀tún lẹ́gbẹ̀ẹ́sì òun ò ní jẹ́ kí ẹni tí ó dúpẹ́ fọ́lọ́hun òun ò ní jẹ́ kí wọ́n pọ̀ àwọn tí ó ṣètò ọlọ́run òun ó rí wípé wọ́n ó kéré ló ń kà jọjọ eléyìí ni nǹkan tí ń ṣiṣẹ́ tọ̀ ní tí ò sì sinmi àwa bẹ̀rẹ̀ lọ́wọ́ nínú títóbi rẹ̀ ọlọ́run mọ́jà kó sí páńpẹ́ èso má fún èso nípìn nínú iṣẹ́ wa má sì jẹ́ kó bẹ̀ wá ń sẹ́ rahmatihi ya arhamar rahimin أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن قال فبما غويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لأتينهم من بين أيديهم ومن خلفهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين abẹ̀rẹ̀ tútùmọ̀ àlàyé ọ̀rọ̀ ọlọ́run nínú alkùrán pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ó kẹ gbogbo aláyé ọba tó ṣe kódò ẹni tó bá ṣe ti ẹnìkan ni ó kẹ tó bá dìjọ gbìndẹ̀ alkìyàmà abẹ́lọ́run kó má ṣe kàwá kúnú ẹni tí ó kẹ níjọ náà ọlọ́run ọba ni qala fabima aghwaytani ọlọ́run ọba ní gbàtà bínú sí Ṣaitan látara pé a ní kó forí kalẹ̀ fún ànábì Adam aleyhisalatu wasalam èṣù ṣègbéraga ó kọ̀ jálẹ̀ kò tẹ̀láṣẹ ọlọ́run ọlọ́run bá wá bínú sí arigbọ́yé níbẹ̀ yẹn wípé àṣẹ ni tọ́lọ́run ọba ń bínú sí gbogbo ẹni tó bá ń yapa àṣẹ ọlọ́run ẹni tọ́lọ́run bínú sí náà ni gbogbo ẹni tó bá fojú lẹ̀ tó ń yapa àṣẹ ọlọ́run ẹni ìbínú ni ẹni tọ́lọ́run bá ń bínú sí nírúfẹ́ ẹni bẹ́ẹ̀ abẹ́lẹ́wọ̀n bá nù títóbi ọlọ́run kó má bínú sí wa ẹlòmíì a máa yapa àṣẹ ọlọ́run a tún sọ ìyapa àṣẹ ọlọ́run asọ́di fàárì a tún máa fi yangàn wípé òun rówó yapa àṣẹ ọlọ́run ni òun ò sì tọrọ owó lọ́wọ́ ẹnìkankan ọlọ́wọ́n bá wá ní ṣetán kàkà tó yẹ kó tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run kọ́ọ̀l in tó sọ ni pé onírẹ̀ ọlọ́run látara pé in tí mo ṣe yìí láti látara àwọn tó torí rẹ̀ sọ mí dẹni ẹ̀kọ́ látara tí mo ṣe yìí tó wá torí rẹ̀ sọ mí dẹni ègbé fàbí máa yẹn a rí wípé ta bá wo má nínú Qur'an man lil'aqil òun ni ta bá lo má li ghayri l'aqil nínú èdè lárúbáwá ṣùgbọ́n làwọn ọba tó dá wa man nínú èdè lárúbáwá wọ́n máa ń lò fún èèyàn nítorí làákàyè ṣùgbọ́n tí wọ́n bá lo má nǹkan tí ò lẹ́mìí tí ò ní làákàyè ni wọ́n máa lò fún ṣùgbọ́n nínú alukur'an ọlọ́run máa lò wọnú ara wọn ìgbà mí ọlọ́run lè lò man fún èèyàn wọ́n bá sì tún wọ ọ lọ nígbà míì ó lè lò má fèèyàn fún gbogbo ẹ̀dá lílẹ̀ torí pé gbogbo nǹkan pátá ọlọ́run lè lò má fún láàyè yí ó ń àwọn àfúnímọ̀ tafsir wọ́n ní fàbímá àgọ̀wà ìta ní fàbí sábàbí man láti pàṣẹ ẹni tó torí rẹ̀ yẹn Adam ṣùgbọ́n mọ́ ló wà ń bẹ̀ yẹn ìtumọ̀ man òun ló wá gbé jáde fàbímá àgọ̀wà ìta ní bẹ nínú àwọn onímímọ̀ nípa tafsir wọ́n ní fàbímọ́ báwo yẹn wọ́n ní báwo sàbàbíyà ó sì ń bẹ nínú wọn tí wọ́n ní báwo yẹn lil qasam fàbímọ́ aghwaytani látara ẹni tó torí ẹ̀ sọmídẹ́ni ègbé ìyẹn Ádámù àbí látara tí mo ṣe tó torí rẹ̀ wá sọ mí dẹni ègbé àbíkàtì ẹ̀ sọ wípé látara tí mo ṣe yẹn mo búra gbogbo àwọn ìtumọ̀ yẹn náà ló kó sínú ẹ̀ ìyẹn ni tẹ̀sùn ń padà ń sọ ìgbà tó ti màmọ̀ dájú pọ́lọ́wọ́n bá ti bínú sóhun ló fi wá ní fàbímọ́ àgọ́wọ̀ ìta ní. fàbímọ́ ọlọ́run ọba ní èṣù sọ pé fabima gan ẹ̀tà ní láti pàṣẹ ẹni tó torí ẹ̀ sọmí di ẹni àánú láti pàṣẹ ẹni tó torí ẹ̀ sọmí ẹni ègbé àbí mo tiẹ̀ búra mo búra pẹ̀lú bó ṣe sọmí di ẹni ègbé yìí gbogbo ìtumọ̀ ẹ náà ló wọlé kí ló búra lé lérí òun náà ni pé la akọ̀ọ̀dá ẹni. وأن لهم صراطك المستقيم èṣù wá ṣe ìlérí ó búra ó ní làákùn ọ̀dánà máa lọ jókòó làhún fún ádámà àti gbogbo àwọn arọmọdọ́mọ rẹ̀ pátápátá nítorí tí ẹ̀ náà ló fi bínú sí mi ṣùgbọ́n àwọn náà àwọn náà ní bọ́ lọ́wọ́ ṣìnà imé èṣò gbogbo ibi tí màá ti lọ dóde wọ́n ó náà ní siratal mustaqim ojú ọ̀nà rẹ ọlọ́run èyí tó tọ́ a ti ṣàlàyé fún anu tefsir pójú ọ̀nà ọlọ́run siratul mustaqim wal islam in tó ń sọ níbí ni wípé ṣó orí islam yẹn òun ó lọ dúró dè wọ́n bẹ̀ òun ò ní dé wọ́n ṣe é bí wọ́n bá sì ń ṣe ọ̀hún òun ò ní jẹ́ wọn ó ṣe níṣe tí wọ́n fi gbà ládá bí wọ́n bá sì gbà ládá gbogbo ọ̀nà tí ládá wọn fi dínkù òun lòun gbìyànjú ẹ̀ gbogbo eléyìí ni ìtumọ̀ làkọ̀ọ́dánà sírọ̀ làhùn sírọ̀ tọ́kàl mustaqim. èṣù lòun ó lọ dúró dè wá gbogbo ọ̀nà tó bá jójú ọ̀nà ṣe olóore èso lọ dúró dè wá ń bẹ̀ kò ní jẹ́ ó rọrùn fún wa láti ṣe kò ní jẹ́ ó wù wá ṣe bá a bá sì pinnu fa fẹ́ ṣe yóò kó òròjú sí wa lẹ́mìí yóò kó ṣuṣu yóò kó sí wa lẹ́mìí gbogbo àwọn nǹkan tó lè júwe wa sí ojú ọ̀nà ọlọ́run ọbẹ̀ èyí tó mọ́ ojú ọ̀nà tó tọ́ èso lòun ó lọ jókòó dè wá ń bẹ́ẹ̀. èsù ní ẹnìkan kọ́ òun tún lọ dúró de gbogbo wọn pátá mímbẹ̀yìn ní àìdí òun lọ dúró níwájú wọn bí wọ́n bá wo wájú èsù ni wọ́n máa rí bákan náà wà mí nìkan ìfihìn bọ́bá wẹ̀yìn wọn èsù ni wọ́n bá ń bẹ̀ tí wọ́n bá wọ ọ̀tún wọn òun ò ní fi wọ́n lẹ̀ òun dúró lápá ọ̀tún wọn bákan náà ní apá àlàáfíà wọn òun lọ dúró dè wọ́n ń bẹ́ẹ̀ wàlá àtẹ́jìdò akìsàrọ̀ ṣáàkiri ò ní rí èṣù ń bọ́ làwọn bá ń sọ níjọ́ náà àwọn tí ó dúpẹ́ àwọn tí ó ṣe tiẹ̀ nínú àwọn àwọn àrọ́mọdọ́mọ ádámọ̀ yìí àwọn ò kéré jọjọ ọ̀pọ̀lọpọ̀ wọn mi níjẹ́ wọn ò ṣe tiẹ̀ èṣù ń lérí bẹ́ẹ̀ níwájú ọlọ́wọ́n bá ọba dẹ́dà. قال اخرج منها فذوقا مدعورا ọlọ́run ọba wá fún èsì èṣù ó fún lésì ìgbà tó tún sọ gbogbo èyí tán tó búra tó ń ṣèlérí níwájú ọlọ́run kọ́ọ̀là ọlọ́run ọba ní gbogbo nítorí owí ó kòrò jù mí ná ọlọ́run níwọ̀ èṣù jáde kúrò nínú àìkẹ́ èmi ọlọ́run jáde kúrò nínú àánú èmi ọlọ́run ọlọ́run ní ìrẹ́ èṣù jáde kúrò nínú àánú èmi ọlọ́run madhmuman madhmuman madhmuman jáde kúrò ń bẹ́ẹ̀ lẹ́ni tó ṣe wípé ẹni tí ó wà nípò ẹni èébú torí pé látara zammu zamma òun náà ni zaama madhmuman jáde kúrò nínú ìké mi ọlọ́run lẹ́ni tí ó mọ̀ jẹ́ ní ebú gbogbo èèyàn bá sàbúrú láyé wọ́n mọ̀ fi tì sọ́dọ̀ rẹ ni níta ma sọ ní pé èṣù náà ló fà èṣù náà ni èṣù náà ni ọlọ́run ọba ló ti gbèsè pé ọlọ́run ló sẹ́bi ilé ní kó jáde kúrò nínú ìké ọlọ́run ọlọ́run ní kó jáde kúrò bẹ́ẹ̀ mọ̀dúnmọ́ lẹ́ni ebu madihuran lẹ́ni yẹpẹrẹ lẹ́ni yẹyẹ ọlọ́run ọba gba aṣọ yìí ó gba aṣọ àpọ́nlé kúrò lára ṣètọ́nù kí ló fà ìgbéraga ni èṣù gbéraga èṣù ṣe mọ́tòmọ́tò sọ́lọ́n tó da bẹ́ẹ̀ sì ni gbogbo ẹnikẹ́ni tó bá ti ní gbéraga tó bá ti ní mọ́tòmọ́tò wọ́n padà á dẹni yẹpẹrẹ ni ọlọ́run sọ dẹni àbùkù ó sì sọ dẹni yẹpẹrẹ ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ní làmán tẹ̀bí àkàmí ní hún ìwọ ti ṣèlérí o ti búra wípé wọ́n ṣe tọ́nù ó sì àwọn ọmọ àrọmọdọ́mọ ádámà ó sì wọ́n lọ́nà lóòótọ́ ló búra ṣùgbọ́n lọ́wọ́ bá wá fẹ́ fi yéésù wípé bí wọ́n ṣe búra yẹn èmi ọlọ́run náà ti fi ìwé ránṣẹ́ màá mọ̀ fàwọn ìwé ránṣẹ́ màá mọ̀ ráwọn ànábì ọlọ́run sí wọn kí wọ́n máa sọ fún wọn pé ojú ọ̀nà èṣù rèé o ẹ má tẹ̀lé Èṣù nígbàtí wọn náà ti ṣèlérí èmi wà máa tọ́ wọn sọ́nà bá a bá wá rẹ́ ni títọ́ sọ́nà dé wá bá tó ṣe pé ṣùgàn ló ń wáyàn láàyò bóun fẹ́ tẹ̀lé ọlọ́run bá níwò èṣù ìwọ náà lọ ọmọ gbọ́ lámọ́n tẹ̀bí àkàmí ní ohun gbogbo ẹnikẹ́ni tó bá padà tẹ̀léwò èṣù nínú wọn. èmi ọlọ́run máa kún iná jahannam ìwọ èṣù ni máa fi kún iná jahannam àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ọ ní fi kún iná jahannam nusrat Ibrahim ọlọ́run ọba ń ṣàlàyé fún wa tí ó ṣẹlẹ̀ níjọ̀gbìn ní alkiyama nígbà tọ́lọ́run bá so èso sínú náà àti gbogbo àwọn tán bá tẹ̀lé sùn níjọ́ náà ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó jẹ́ kó di mímọ̀ fún wa wípé èṣù tá a rí yẹn ìlérí tó ṣe ó múra ó dúró tì ọlọ́run ọba tó dá wa náà ọlọ́run wá fi ìwé ránṣẹ́ ó sì fi àwọn ànábì ọlọ́run ọba ránṣẹ́ sáyé káwọn náà wá lè mọ pàkíyèsí wa ká lè mọ tẹ̀lé ṣù ọlọ́run ọba yẹ ẹlẹ́dìní àmọ́ olùkòlò fi sinmi káfà wọ́n lè tẹ̀tẹ̀ bí kútu wa ti ṣaitan innahu lakum adúm mubin. ọlọ́run ọba ni mo pẹ̀lú tẹ́ ọgbọ́lọ́run ọba gbọ́. ẹwọnú ẹ̀sìn ọlọ́run tọwọ́ tẹsẹ̀ ẹbẹ bá fẹ́ ṣe tọlọ́run ọba ẹsẹ lójú méjèèjì ká mọ̀ pé tọlọ́run lẹ fẹ́ ṣe. ẹ má ṣe tẹ̀lé ìlànà èṣù torí pé èṣù yìí ti lérí gbòòwò oníjẹ́ kẹ́mẹ́nà ọlọ́run ọba wa ń kì wá nílò pé ká má tẹ̀lé ìlànà èṣù. wọlé ẹ tẹ́lẹ̀ òkúkú àti ìṣẹ́ ìgbà iná òun. torí pé èṣù tẹ́ rí yẹn ọ̀tá tó fojú hàn òun lè ṣú jẹ́ ọ̀nà tí èṣù fi jẹ́ ọ̀tá tó fojú hàn bọ́lọ̀ ń ṣe ń kì wá nílọ̀ ọlọ́run padà sọ ní tí ó ṣẹlẹ̀ nígbàgbọ́n dé alkiyama nígbà tó ọlọ́run bá ní kéṣù máa lọ nu ná ọlọ́run bá ní èṣù ó máa sọ níjọ́ náà nígbà tó ọlọ́run bá parí gbogbo ọ̀rọ̀ tó máa ná ti wọ ná tó máa àlìjẹ́nà ti wọ àlìjẹ́nà náà. èso ó máa sọ wípé ẹ̀yin èèyàn ọlọ́run ọba tó dá yín ó ṣàdéhùn òdodo fún yín nígbà tẹ́ ń bẹ láyé èmi náà bá yín ṣe àdéhùn wípé bẹ́ẹ̀ bá lè ṣe báyìí ń ṣe báyìí fún yín bẹ́ẹ̀ bá lè tẹ̀lé mi ń ṣe báyìí fún yín ṣùgbọ́n mi yapa àdéhùn tèmi èmi bá déhùn tèmi ṣe. kọ́lá ìgbà ìrẹ̀lẹ̀ yà á lẹ́yìn mọ́. bẹ́ẹ̀ sì ni ìgbà tẹ́ ń bẹ láyé n sọ fún mi ò lágbára lé yín lérí bí mo bá wo mọ́ ọdún tó bá ti ṣe a'udhu billahi minash shaitanir rajim sàlọ̀ èso ó mi ò láṣẹ kankan lérí yín illa ṣebí mo kàn ń pè yín ni ẹ jẹ́ pè mí n bá ti pè yín ẹ sì máa jẹ́ pè máa fi adùn síbi pípéhun tí ó fi máa wù ní tí mo ṣe fún yín nìyẹn nígbà tá ń bẹ láyé. èso wa máa sọ ní dọ́nà pé bala talumu ní. àwọn ọmọ náà wọn a máa ṣẹ́bi léèṣù wípé ìwọ ló ṣì wá lọ́nà ó ṣe ẹ̀dá dáadáa ìwọ wọn a máa pariwo bẹ́ẹ̀ èso àmà sọ fún wọn pé wọ́n látàlù mú ní èwo lóde ẹ má mi orí ara yín ni kẹ ẹ máa bú nígbà mi ò sokùn mọ́ yín lọ́rùn mo pè yín lẹ́jẹ́ pè mí ṣé mo ní ẹ ti tọ́lọ́ni lọ́lọ́wọ́n ọba fi jẹ́ ká mọ̀ wípé